gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun tó tún jẹ́ mínísítà fún ààbò inú tẹ́lẹ̀ yan mínísítà for interior ọ̀gbẹ́ni adésọjí abdulrauf arẹgbẹ́sọlá là ń sọ nípa ẹ̀ ó mà ti gba àmì ẹ̀yẹ ńlá lọ́wọ́ àpapọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àwọn mùsùlùmí èyí tí wọ́n ń pè ní national council of muslim youth organization nakomio ó mà ti gba àmì ẹ̀yẹ ńlá lọ́wọ́ wọn tó sì jẹ́ pé àmì ẹ̀yẹ ẹni tó ń kó ipa fún ẹ̀sìn Islam jùnú àwọn olóṣèlú Nàìjíríà iná máa fi da Arẹ́gbẹ́ṣọlá lọ́lá lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday tá a fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹrìnlá oṣù kejì tá wà nú ẹ̀ yìí ìní ẹgbẹ́ àwọn ọ̀dọ́ mùsùlùmí National Council of Muslim Youth Organization NACOMYO ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ìní wọ́n máa ṣe ayẹyẹ àmì ẹ̀yẹ wọn níbi tí wọ́n ti fún gómìnà Bíọ́dún Oyèbánjí ní àmì ẹ̀yẹ gómìnà tó dáńgájíá jù ní gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà ṣùgbọ́n nígbà tí wọ́n á wo gbogbo olóṣèlú nàìjíríà àti ilẹ̀ yorùbá ṣùṣùn ìpìtà ló tiẹ̀ ń gbìyànjú fún ẹ̀sìn islam tó sì ń kó ipa takuntakun lórí ẹ̀sìn islam látọ̀dún yìí ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá ni wọ́n máa rí kódà nínú gbọ̀ngàn kan tó wà lágbègbè fájuyì tó ń pè ní mini pavilion tó wà lágbègbè fájuyì ní ìlú adó èkìtì tí àmì ẹ̀yẹ ayé àmì ẹ̀yẹ náà ti wáyé níṣẹ́ ni àwọn olólùfẹ́ arẹ́gbẹ́ṣọlá náà ni yàgbọ́ bẹ̀ láti yẹ ọkùnrin náà sí ṣùgbọ́n Arẹ́gbẹ́ṣọlá ọmọ bíbí ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò lè lọ síbi àmì ẹ̀yẹ láti lọ gbà tó sì jẹ́ wípé alága ìjọba ìbílẹ̀ Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ tó tún jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ ìyẹn ọ̀nàrẹ́bù Abdulhakeem Ọláoyè ìlú ṣùlọ ṣojú ẹ̀ nínú ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá fi ránṣẹ́ sí ẹgbẹ́ Nàkúmíò ló ti jẹ́ pé ló jẹ́ kó dìímọ̀ pé inú òun dùn gidigidi lórí àmì ẹ̀yẹ tán fóun náà tó sì ní òun yóò túbọ̀ múra sí ẹ̀sìn Islam sí i àti láti kó ipa takuntakun sí ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà lápapọ̀.